níbo lè ti gbọ́. bó lẹ ti gbọ́ yé bá bó lẹ ti gbọ́ yé bá kọ̀dájú kí wọ́n sọ yín pé gbogbo tí ọlọ́run bá ti sọ sáàmì bẹ́ẹ̀ bá ti sọ táwọn mùsùlùmí sì bá ń pọ̀ lé lórí ká má sọ pé gbogbo ọ̀rọ̀ tá a sọ yín náà tẹ̀wọ̀n pé bọ́lọ́lọ́ ti sọ bẹ́ẹ̀ náà mo là náà ti sọ yorùbá rẹ ẹ tó ìgbà tá à ń sọ ni pé ẹsìn ònlọlọsọ ànábì sọ tá a bá ti rí nu ọlọ́sọ ànábì sọ ajẹ́pẹ́ máa ń sùn ní kò lè lórí ẹsìn náà bí òye wa so torípé àti gbọ́ yóò bí àti lò tòun dáhùn sọ ni pé ní tí sẹ́sìn ọgbọ́dọ̀ jẹ́ kọ́ náà lọ sọ àbánábì lọ sọ àbẹ́nà àrùn sùn ní kò lè lórí wọ́n fẹ́ bèrè nípa gbogbo àwọn bí àwọn àṣà Yorùbá bí ẹni tí wọ́n ṣe wọ́n ṣe ní ìpìlẹ̀ kí wọ́n lójú bí alọ́mọ̀ya àwọn ojú ìgbìmọ̀ ìgbà tó ní ìgbà láti fi bóyá ojú ìgbà ìgbà ta ní láti lọ́ọ̀rọ̀ èyí wọ́n ń ṣe lálẹ́ tó ìdí ìhà ní kámà ní ọ̀gbọ̀n láyà lọ. ẹ kò ní í ṣe pẹ̀lú tẹ̀sí ṣe foundation torí pé tẹ̀sí ṣe foundation ni wọn náà sọ ànábì sọ tàbí ìjùmọ̀ tòbá ló ní ti pẹ̀lú pẹ̀lú kan sọ̀rọ̀ tòbá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà kẹfìrí ló ti àbí bíláàmù kò sì síbi tí ó náà ti sọ pé bíláàmù ló ti tòró náà sọ pé ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti tírẹ̀ tẹ̀mí ọmọ nǹkan tí yọ tó wọ́n pọ̀ mẹ́rin tọ́ka béèrè béèrè rẹ̀ dàrẹ́t fa ẹ̀dúró kò tó tọ́pa méjèèjì pọ̀ tí nǹkan bá ń ṣe nìkan lábẹ́ òfin nàìjíríà ẹ gbé lọ sọ́spítù ẹni tó bá sì ní kẹ́ ẹ má gbé lọ sọ́spítù ọlẹ́tọ̀ sí kẹ́ ẹ pé lẹ́jọ́ náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọ́lá ìwọ̀n kan mọ́ra yẹn ní gbẹ́rù ẹrú ta fún lómìnira ẹgbẹ́ ẹrú rẹ̀ ló jẹ́ jọ̀kan wọ́n fi fún lómìnira ó wá lẹ́tọ̀ọ́ tí kò jogún rẹ̀ ní ìsẹ̀bí wàlá wọ́n pè ní wàlá ọ̀làdà ọ̀ ìyẹn ni pé ẹrú rẹ̀ ní jọ̀kan ó ti wá fún lómìnira ní ìsìn tí lẹ́yìn bá kú láàrin inú fámìlì rẹ̀ ní tí ó jogún rẹ̀ àbí àwọn ọwà ṣùgbọ́n owó tún sẹ́kù tó ẹni tí ó ṣe ìdẹ̀ra fífún lómìnira láàkàn ní owó tọ̀tọ̀ tó ilé yẹn náà bẹ́ẹ̀ ló máa wà dáa. Alhamdulillah, àti parí ọ̀rọ̀ nípa sọ. Ṣòro mi ọ̀rọ̀ tí màá sọ, tí màá bá lọ náà. Thank ọba lada tí ọba gbẹgbẹ tó kò wù sí. ó gbú láti tí ó ti palẹ̀ mọ́ gbogbo ẹ̀ wọ́n náà wọ̀ ọ̀pọ̀ náà wọ̀ sí ẹ̀wọ̀n nípẹ̀tẹ̀ wọ́n nípẹ̀tẹ̀ fún àwọn àwọn bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọmọkọ̀ ládàá pé sáàbì ti sọ̀rọ̀ pé ẹni tó bá gbèrò láti ṣàìdá tí ọba dé ọ̀rọ̀ yìí ìyẹn ní kí kàn pé à wọ́n kọ́ ládàá kan. oṣù lè tí wọ́n sọ ní tí wọ́n gbèrò láti ṣàìdá gbogbo palẹ̀mọ́ gbogbo ẹ̀ ló ti fẹ́ ó sì fẹ́ lọ́kàn rẹ̀ má fi níyàwó kọ̀ọ̀kan tó fẹ́. wọ́n ní pẹ̀sẹ̀ fún àmọ́ àbẹ lọ pé wọn ní kọlá dà kọlá dì ní ọ̀tọ̀ ọ̀tọ̀ ká dì wọn kọlá dà lóye àtọ àbẹ lọ kọ wọn kọlá dà torí pé láti tọ́ka sí ni pé ó plan and at the same time ó tún plan láti má ṣe kò sí sẹ́wọ̀n pé lẹ́yìn ó ṣe kájà ó ti léyìn gbogbo plan rẹ̀ ti ṣe náà ni but àkọọ́lẹ̀ tí kò ní rí ṣe yóò kọ̀ọ̀kan kankan ìgbésìn ṣíṣe àti wọn yóò pẹ̀sẹ̀ fún lórí kò sí a àwọn bẹ́ẹ̀ lọ́kọ́ wọn kọ̀ ládà tọ́lá ti tẹ̀ sọ fún ọkọ̀ ládà fún tẹ́lẹ̀. lórí ọ̀rọ̀ ọmọbìnrin kan ní ọjọ́ tí ará ìtọ́lá tí wọ́n tí wọ́n ní káwọn sàrà máa ń ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á jẹ ọ̀gbẹ́ni bá àtàlá tó bínú a gbọ́ ipé ó kúnlẹ̀ sọ́yà àtàlá kò kúnlẹ̀ níṣẹ́ àlá tó bá ti jẹ́ mi àṣọ kò kúnlẹ̀ kankan. oníṣẹ́ ìsàn yìí kìí ṣe tán tuntun orí eléyìn iná làwọn afá kan lò láti sọ pé kúnlẹ̀ wà ní Islam ya ọmọ kúnlẹ̀ fanabi àbúkà kúnlẹ̀ fanabi tó káwọn ògidì làbà fà. òpó yín kí ni jẹ́ kúnlẹ̀ lédè làbà? kí ni jẹ́ kúnlẹ̀? ẹ̀ ń ìwọ tó béèrè ìjẹ bóòlù ti fún mi bóòlù òun ló mú wa. àní gbólò gbólò lọ́wọ́ burúkú là fún mi nù. jòdò ìwọ̀n kò jòdò dada tẹ̀lé yẹn yẹn kó jókòó ètò fún mi. ọ̀pọ̀ yé wa yòókù ìyẹn kojú ẹ wá wà kúránì ẹ fi súra kan jẹ súra tó ń jẹ àtẹyà tó ẹ tí wọn wà wá dídá fẹẹ fi sọgbà àkùrẹ ní tí wẹẹdì yẹn ti wá jìm dá wà gbogbo ẹ tọ́ka sí ìjókòó tí yàn á máa jó ńgbà tí nǹkan bá kà láyà. Ìrúkọ́ náà sọ pé ń jọ̀gbìn dàrú kìí àmọ̀ kó lo òmùmọ̀ sí ń jẹ́ lópin yóò jókòó níjókòó kárí láyà àwa rí dúró rẹ̀ ìtumọ̀ rẹ̀ ló fẹ́ kíkẹ́lẹ̀ wà nù pé ẹ̀yìn rí dúró rẹ̀ kúnlẹ̀ náà nítorí ṣẹlẹ̀ yìí tó ilé ló ti jẹ́ ńlẹ̀ tó àwọn àbá kan kọ́ àwọn akókò tó ní tó rà pé àwọn kú ọ̀ká dé eléyìí làwọn náà fi ń kúnlẹ̀ wá tó ń gbà wọn àgọ́ ọ̀bẹ làwọn apá yẹn bẹ́ẹ̀ ọjà bẹ́ẹ̀ kí wọn lè fẹ́ bẹ́ẹ̀ tẹsùn jíjọ mi tẹsùn jíjọ mi òkúnyé ẹyà ni èèyàn kẹrẹ ń jí lákòókò ọ̀hún tó wọn ilé bá yarí láyéláyé ẹ má fi jí mi má lẹ́yìn láyéláyé mi lè ní tí ọlọ́jú láyéláyé mi lè ní tí ọlọ́sẹ̀ jìnnà láyéláyé mi lè ní tí ọlọ́gbá bọ̀ wọ́n láyéláyé mi máa ma tí ọlọ́jú ọ̀sẹ̀ náà. wa nítorí pé kọ́ńtún khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'ruf nígbà bá fẹ́ àmọ́ràn rẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ náà àárín kúkà àti ilé náà láti bẹ̀rẹ̀ àwọn ará ilé rẹ̀ wá di òkúta àdìgbò wọn kọ́ láyà kó lè pe àwọn tó lè paradà òní lè paradà kọjá ẹ kàn sọ pé láyé láti má ṣe ẹ lọ kí ló bá wọn pẹ́ mú ìṣòwò náà tó má omi tẹ́tẹ́ rẹ̀ ó ti tètè pọ̀ àtúntò àtúntò àwọn ọmọ ọmọ ìgbà hàn